بسم الله الرحمن الرحيم الحمد لله الواحد الأحد المتفرد للجلال والكمال والصلاة والسلام على رسول النبي الكريم إمام المتقين وأشرف الأنبياء نبينا وحبيبنا وسيدنا ومولانا محمد بن عبد الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين الرعد السلام عليكم ورحمة الله وبركاته إخوة الكرام أدفكم الله رضا الله سبحانه وتعالى وأتي وماتي وقتصي وماتقيت أي الله الله سبحانه وتعالى كما ينبغي بجلال وجهه وعظيم سلطانه ẹjọ́ bó ti tọ́ sí ọlọ́run Allah subhanahu wa ta'ala ní títóbi àti gbọ̀ngbọ̀n rẹ̀. atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí àjọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí ó máa wá lórí àná ìkọ́wátà kẹrọm ìyẹn ọmọ ìyá mi alápàlẹ́ eléyìí tí a ń yàn nàná sáré ń tàn mọ́lẹ̀ sí sáré ń yẹjú níbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo ẹni tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bá ní kó máa tẹ̀lé wa. òun náà ni ọ̀rọ̀ nípa ìkúnlẹ̀ kí ẹni. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó dẹ̀ ń dá ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyé láwùjọ wa ó ń dá àwọn wíwí ó ń dálẹ̀ ó ń dá oríṣiríṣi wàhálà lásìgbòn òun ló ń dálẹ̀ láwùjọ wa ìta tó dẹ̀ fa ilé yìí báyìí ìwọ́ta kìrọ́m àkọ́rọ́mọkùnmọ́lọ́ òun náà nínú àwọn ọ̀nà tí a mọ́ fi ń kíra wa tá a mọ́ fi ń sàpẹ́lé tó jẹ́ àmì àpẹ́lé fẹ́ni tó bá jù wá lọ bóyá ní bàbá ni bóyá ní ìyá ni bóyá lẹ́gbẹ̀ẹ́ ni bóyá lánà bóyá lọ́gàá bóyá lórúkọ òun nǹkan yìí wà nínú ẹ̀kọ́ tí àwọn èèyàn láwùjọ wa tí wọ́n rí wípé àwọn ní láti gbà lọ́dọ̀ àwọn tí wọ́n bá ní àwọn ẹ̀tọ́ yẹn lọ́rùn wọn ó dẹ̀ ní ìhà tí ṣẹ̀ríà tó pọ̀ sí nǹkan yìí yẹn ni pé òfin ọlọ́run bá lọ́sùn fáàlù wọ tààlà tọ́lọ́run bá lọ́sùn fáàlù tààlà mẹ́rin sallallahu alaihi wasallam ó ní ìhà tó pọ̀ sí nǹkan yìí. gbogbo ẹni tọ́lọ́run bá lọ́sùn fáàlù tààlà bá wá ti rọrùn fún láti gbàgbọ́ yìí nǹkan tí ṣẹ̀ríà òfin ọlọ́run bá lọ́sùn fáàlù tààlà tó ń pè wá sí lórí àlámọ̀rí yìí tó dẹ̀ fẹ́ lò yóò di pé wàhálà wọn máa ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn tí wọ́n bá rí fáwọn níwọ̀ nǹkan yìí lọ́dọ̀ rẹ̀ tóun sì rí ní wípé nǹkan yìí nǹkan tí ò fi ṣẹ̀rí àti ilé wọn fóun láti ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n ń retí ẹ̀tọ́ yẹn téèyàn ò fún àbá ti rí lọ́dọ̀ ẹni tán retí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ ẹlẹ́gbàá ìfà oríṣiríṣi wàhálà láwùjọ wa látara àwọn wàhálà tó wá ń ṣẹlẹ̀ yìí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ nípa àlámọ̀rí oríṣiríṣi àwọn ìdájọ́ làwọn èèyàn ń gbé jáde lórí àwọn àlámọ̀rí a rí nínú àwọn èèyàn tó yẹ sí pé wọ́n ṣàfihàn lórí ìdájọ́ káàkiri láwùjọ wa yìí a dẹ̀ rí nínú àwọn èèyàn tó yẹ pé wọ́n ṣàfihàn lórí ìdájọ́ ìkúnlẹ̀ kíra a, adẹ̀rá wọn tó jẹ́ sí wípé wọ́n dúró láàrin gbogbo wọn ò fi sábàlá àtẹ́jù bẹ́ẹ̀ wọn tẹ̀ sábàlá àṣètò wọ́n wà ní ìwọ̀ntún ìwọ̀ntì lórí àlámọ̀rí tẹ́lẹ̀ báyìí ló mú wa gbé àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìkalẹ̀ ká lè ṣàǹfààní fún gbogbo àwọn ọjọ́ mùsùlùmí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin olùkọ́ wa ẹ̀yin ọ̀gá wa a fẹ́ gbìyànjú láti ṣàlàyé fún yín pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lórí àkúnlẹ̀ kíra ẹni àkúnlẹ̀ kíra ẹni yìí àgbọ́yé ẹ̀sìn òun ni ohun ilẹ̀ nígbà àwọn tí wọn ò ṣe kíní yìí ẹ̀sìn ni wọ́n gbọ́yé kò ṣèfẹ́nu òun ṣe gírímọ́ńkáì òun ṣe àfojú di òun bá wọn débẹ̀ tí kìí bá ṣe pé àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ọlọ́run wà lọ́sùn pápá. wọn fẹ́ rọ́lu ìgbà ọlọ́run ọba wọn fẹ́ fa ọgbà ọlọ́run ọba lọ́sùn pápá wa ta'ala ya níbi ìpínlẹ̀ kiri ni. náà oríṣiríṣi àwọn ẹ̀rí ẹni tó wá ń tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí oríṣiríṣi àwọn ẹ̀rí láti kó wá náà kò inú sunna Nabi sallallahu alaihi wa sallam tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ akúnlẹ̀ akúnlẹ̀ kiri ni. Kódà àwọn ẹ̀rí táwọn èèyàn sì lò láwùjọ yìí kọ́ bí ń sọ àwọn èèyàn lò. Àwọn tó ń dẹ̀sìn òwú, بمشيئة من الله سبحانه وتعالى وعون منه هنا يرى حديث بروك عمر عند النبي صلى الله عليه وآله وسلم حديث توصفه عن قبي عمر شيء يريكم لنجيجي إليه níwájú Ànábì sallallahu alayhi wa sallam òun ni afẹ́yẹnàná pàápàá jùlọ àwọn nìkọ́bàbì ṣàbá ní mọ́tàzì yìí wọ́n kọ tàwùjíhù kan wọ́n mẹ́nu bà hadithu yìí gẹ́gẹ́ bí ẹ̀rí àwọn nínú tàwùjíhù yẹn wọ́n mẹ́nu bà hadithu hadithu ìdìsúwì àbíbákiri ọlọ́bù yẹn wọ́n mẹ́nu bà yẹn náà àdẹ̀tí yanjú yẹn níbi dánlẹ́kọ̀ọ́ bíi méjì sẹ́yìn náà eléyìí tí wọ́n tún ni hadithu burúkú rẹ̀ رضي الله عنه نعم حديثي بس yìí في tí لوري fẹ́ ṣàlàyé lórí wípé ẹ̀rí àwọn nìyẹn lórí pé tàbá fẹ́ kíra wa ká máa kúnlẹ̀ kíra wa wọ́n tọ́ka sí àwọn kíra kan sí àwọn ṣèwọ́n àwọn olùmọ̀ nípa ìṣàlàyé àdìpọ̀ lẹ́bi sallallahu alaihi tí wọ́n kọ̀ọ̀kan ẹgẹ́ bí bàbá wa Ibn Battal rahmatullahi alayhi ẹgẹ́ bí bàbá wa al-Aini sahibu ẹ̀mdẹ̀tẹ̀ kọ́ọ̀lì ẹgẹ́ bí bàbá wa al-Qastalani wọ́n ṣe ṣẹ́kù wọ́n ṣe ìrìṣàdù sáàrì lórí ṣẹ́kù ṣẹ́kù Sahih bákan náà bàbá wa Ibn Hajar al wọ́n mẹ́nu bà tí pẹ̀lú gbọ́nà Allah subhanahu wa ta'ala á gbìyànjú láti ṣàlàyé kí lọ́wọ́ àwọn àwọn tíra yìí fún wa. kálíbà mọ̀ wípé àwọn tíra tí àwọn yẹ̀bọ́bà tó ṣẹ̀bá àbí lọ́ọ̀kẹ́rì yìí tí wọ́n ń tọ́ka sí yìí àwọn tíra yìí ò sọ nǹkan tó ń sọ yẹn. àwọn tíra yìí ò fi nǹkan tó ń fi rinlẹ̀ yẹn kò fi rinlẹ̀ nínú ṣàlífù yìí. ṣùgbọ́n kò sí nǹkan tí àyè tó bẹ́ẹ̀ bá ya aláìmọ̀kan ilé tó wá burú jù lọ àìmọ̀kan ni àìmọ̀kan tẹ́lẹ̀ tí ń bẹ lára rẹ̀ nímọ̀ pa àìmọ̀kan bẹ lára wọn tó rò pé wọ́n wà lára wọn. eré ìgbà yìí jahlun murakkab náà pè jahlun tó yẹ sí pé فهم يدعون العلم ويدعون التفوق في العلم ويدعون أنهم قد بلغوا الغاية في العلم وسادوا فيه àwọn ẹni dáa ń wí ìpapèmára tó ń pàpèmára ni pé àwọn jẹun sókè dáadáa nínú mọ̀ àwọn gbégbó orókè nínú mọ̀ àwọn ní kèdéńdé kódà àwọn dáàyè tọ́gà àyè tí ò ṣe pẹ́gàn nínú mọ̀ àwọn débẹ̀. ìdádìka tàfọ́dàrù nítorí ẹ̀ ni wọ́n ṣe wọ́n ti pa títí mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ àwọn nǹkan kíkọ àwọn nǹkan kíkọ sáwùjọ wọn. náà màá ṣe wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ tí mo mẹ́nu bà nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe gbẹ̀yìn tí mo dẹ̀sọ́ yí pé ọ̀rọ̀ yẹn nídìí kí n yẹ̀nà náà torí pé mo máa mà mẹ́nu bá ní nítorí pé wọ́n yí pé ó jẹ́ àyè kan táwọn onírúurú lè sápamọ́ sí. àwọn tí wọ́n ń da ẹ̀sìn òun nínú àwọn àyè tí wọ́n lè sápamọ́ sí tán lè fi jà wá lórí àgbọ́yé tán lè gbà fi búrẹ́dì kó wa lórí ọbẹ̀ nínú àwọn àyè yẹn nìyẹn. tábà lọ sínú Sahihu Muslim rahmatullahi alayhi alimam Muslim wọ́n mú báàbù kan wá ìgbà tí wọ́n ń sọ nípa pàtàkì Ànábì sallallahu alayhi wa sallam odidi kìtáàbù kan ni wọ́n fi sọ̀rọ̀ nípa Ànábì sallallahu alayhi wa nínú Sahihu Muslim wọ́n ní bá fẹ́rẹ́ أو لا يتعلق به تكليف وما لا يقع ونحو ذلك báwo iṣẹ́ pàtàkì jẹ́ ìwọlé ọ̀rọ̀ ni tó ń sọ fún wa nípa títà pẹ́lẹ̀ ànábì sallallahu alaihi wa sallam apá ànábì lè bákan náà gbígbéjù sílẹ̀ ìmá pọ̀ ní ìbéèrè láwọn ìbéèrè táà ní bùkátà sí ká máa pọ̀ ní ìbéèrè yẹn sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam káma béèrè béèrè tó pọ̀ tá ní bùkátà fi tí à ń béèrè lórí ẹ̀ káma béèrè béèrè lẹ́yìn lọ́dọ̀ àmẹ́sì sọ̀rọ̀ sọ̀rọ̀ a gbọ́dọ̀ gbójú sílẹ̀ lára ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú àmẹ́sì sọ̀rọ̀ sọ̀rọ̀ ni. àwọn lára ta ẹ̀ ń lọ́kọ̀ bí ìtẹ̀kìlíkù wà máa la sọ́kọ̀rin àbí nǹkan máa béèrè béèrè tó yẹ pé kò sí ìlàbọni lọ́wọ́ ẹ̀sìn lórí ìbéèrè àbí nǹkan tí ó lè ṣẹlẹ̀ wọ́n máa láyà parí nǹkan tí ó ṣẹlẹ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ká máa bere lórí ẹ̀ wọ́n aláṣìírí gàrí àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú ni ìyẹn gbọ́dọ̀ káì níbi wá àwọn wa yẹn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam èyàn gbọ́dọ̀ jìnnà sí kéèyàn máa béèrè wá àwọn béèrè tí òdórí tí òdórí o lọ́wọ́ bá nì lọ́dọ̀ ànábì báàbò yìí ẹ eléyìí tó ìntírẹ́sì àwọn tí wọ́n ń da ẹ̀sẹ̀ yìí ni pé báàbù tẹ̀wọ́tì ìdí sọ́nàmọ́ àṣàdà báàbù tó ń sọ fún wa nípa pípọ́n ànẹ́bì yìí. wọ́n fẹ́ wọ́n dẹ̀ alimá muslim rahimahullahu ta'ala dẹ̀ mú hadith yìí wá lábẹ́ báàbù yìí. wọ́n fẹ́ jẹ́ pé wọ́n akóṣẹ́ tí báyìí ti gbé yìí kúnlẹ̀ rí wọ́n fi ń pọ́n ànẹ́bì sọ́nàmọ́ àṣàdà ẹni tí ó bá jẹ́ ń gbogbo bí irú tàwọn táwọn wí ìtàkítà nínú ọmọ ń fà. eléyìí báyìí sì ní bẹ́ṣe mọ́ sí ya fàálù bẹ́ṣe mọ́ ṣe nìyẹn yàtò ìbúra nùtú sọ̀rọ̀ àkọ́hà bí bá àbẹ̀ wọ́n mọ́ ń borí ẹ̀ gbára wọn nùtọ̀ ẹ̀kú àṣíyánẹ̀ ìgbà míì wọ́n gọ àáfà àwọn ọ̀rọ̀ míì tí wọ́n bá fẹ́ wọn mú ẹyẹ bá yẹ tàlàyé sẹ́yìn ìgbà míì eré ìtọ́ ọba ní kápá láti tẹ̀lọ̀ èèkù ẹ̀ láti sapọ́ lẹ wọ́n máa yí wọ́n máa dàrú náà tẹ́rí báàbù tí mo sọ yìí àyíká muslim ọ̀sọ̀lọ́ ta'ala wọ́n kó àwọn àhàdìsì tó pọ̀ wá lábẹ́rẹ̀ àdìsì ọlọ́ọ̀kọ́ tán rọ́bì ọmọ ẹni tó gbà wà látọ̀ ànábì sallallahu alaihi wasallam kí ni hadithu náà ànábì ní máa na haifu kùn ẹn àṣẹlibú wà máa amọ́rùkù kùn ní ìfà fàáyù nínú mọ́sàfà ìlú فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم hadith ni hadith aláwọ̀kọ́ta ọmọ alábẹ̀rẹ̀ máa bù gbogbo ẹni tí ẹ̀kọ́ ẹ̀kẹ́ bá yé tó bá dẹ̀ mọ́ bí àwọn olùmọ̀ bí wọ́n ṣe máa ń discuss ọ̀rọ̀ mọ̀ nínú tírà wọn bá ṣe máa ń sàlàyé bá yí máa ń yẹ̀nà náà mà ẹ̀kàtà ọkọ̀ yóò ti yìí wípé tàwọ̀kíhù tí wọ́n ń sọ nípa rẹ̀ ń bí báyìí ìtọ́ pàtàkì kọ́kọ́ mú hadith yìí wá àtàwọn hadith yìí tó tẹ̀lé kó tó lọ kan máa sọ ibi tí hadith tó fẹ́ lò yẹn máa sọ ibi tó wà nínú báàbù yìí kẹlẹ̀ olùmọ́lá ni wọ́n àwọn wọ̀nyí rẹ̀ wọ́n nímọ̀ nípa hadith riwayatan wa diraya riwayatan wa diraya gbogbo ìlú yìí wọn gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa nípa hadith Ànábì sallallahu alaihi wasallam yẹ́bù dhalika lahu jaliyan eléyìí wọ́n hàn sí dáadáa tí ó kẹ́yà ìfìlà yàtọ̀ fáwọn tó yẹ sí pé wọ́n tó sọkúsọ àlẹ́bí ìrẹ̀lá ẹ̀yìn máa ń dàbò àwọn tí ò tí mà lọ́dọ̀ wọn tí wọ́n ń bẹnu àtẹ́lú alìmọ́mù Bukhari ìdíláyà ìwò ìfàdà ìlà záwò ìfàdà lórúkọ sẹ́ni tí ó mọ yáyí nǹkan àtẹni tí ọba ní nǹkan tí wọ́n tí ọba ní irú ẹni wọ́n ní kò lè mọ iye ẹni so nǹkan tó fàá nìyẹn tẹ́lẹ̀ lómi tí ọmọ yẹ̀gẹ̀ rẹ nu tí alìmọ́mù Bukhari torí pé wọn àbí irú ẹ̀ nílùú wọn rí wọn sì bínú alìmọ́mù Bukhari nílé wọn rí ó ti báyìí àyàtọ̀ àjẹ́sìmọ̀ ipé tó rí bá tó rí bá ṣe tó náà lórí ẹjọ́ máa ń pọ̀ ní ẹgẹ́ bí kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ wọ́n ní ìrájálà kọjúrò mọ́kì jálà mọ́sọ́gùn ìrájálà kọjúrò mọ́rì jálà mọ́sọ́gùn wà kú ló jẹ̀lí ní èdè jẹ̀lí ní ìsọ́rù ìrájálà kọjúrò mọ́rì jálà bí ìyàbá yẹ tó làdáwò rẹ̀ sí mọ́ tó wà kúrò ló jẹ́ ní ilé ìsọ̀rọ̀ gbogbo èèyàn ńláńlá láyé àdáwò ńláńlá ọlọ́mọdún kan nígbàdíjà jálìlà nítorí ẹ̀ ló fi tóbi àdáwò ìmáàmù Bukhari nínú àdúgbò náà yìí jẹ́ pé ọ̀rọ̀jùlù wà gbé ẹ̀ ṣàfihàn ẹnìkan tí ò já mọ́ nǹkan kan èèyàn kan lọ́sẹ̀lọ́sẹ̀ èèyàn kan tí ò jámà kankan yóò yẹ̀gẹ̀ rẹ̀ ló fẹ́ ìmọ̀mù bùkọ́rì kí ló rí sí ìmọ̀mù bùkọ́rì fi tó torí bẹ̀ nítorí pé káàlẹ̀ jẹ̀lì ilẹ̀ jẹ́là kọ́dùrùhù àlìmọ̀mù bùkọ́rì tóbi púpọ̀ tọ́lọ́mà lọ sùn fáàrọ̀ tààrà fọ́mọ́tà láyé báwa kí àlìmọ̀mù bùkọ́rì náà èyí wò rè orí bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ wá lórí yẹn tọ́lọ́mà lọ sùn fáàrọ̀ tààrà fọ́sọ́ tẹ̀tìrí yẹ̀pá àlẹ́bí sallallahu alaihi wa sallam lé òun ni ká má máa béèrè béèrè tí ọba máa kó nira bá àlẹ́bí sallallahu alaihi wa sallam ká má máa fi ara ní àlẹ́bí lórí àwọn ìbéèrè káàdì ní bùkátà sí ká má wá lọ bí àlẹ́bí sallallahu alaihi wa sallam níbèrè àti ká máa làbọ̀ àlẹ́bí sallallahu alaihi nítorí ẹ̀ náà fi mú hadith nítorí ẹ̀ náà fi mú báàbù wá sáfún fún àwọn hadith wá lábẹ́rẹ̀ tó yíra yìí náà ìpá ànábì sallallahu alaihi wasallam lé oní máa ní àìsíkùn àìsíkùn fàṣẹlìbù gbogbo ẹnikẹ́ni tó bá pà ànábì sallallahu alaihi wasallam lé nítànà yìí bá kọ̀ yóò jìnà sí sọ́ṣàwàlálà ilé tó kílẹ̀ àní wípé yóò jìnà sí ìgbà tánà sallallahu alaihi wasallam kọ̀ orí tó nítorí pé ẹni tí èèyàn bá ń pẹ́lé tó bá kọ̀ nǹkan fún ni àmọ́ jìnà sí tó bá parí láṣẹ àmọ́ ṣe ní nípa nǹkan ilé tóbi lọ́dọ̀ wà mẹ́ àmọ́ kòkò mí yìí tó fa ẹrù nínú mọ́tàfà ẹ̀ tí ń bá dẹ̀ parí láṣẹ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára bẹ́ẹ̀ bá ṣe lágbára tó ìrújú wa ń bẹ̀rẹ̀ náà ṣùgbọ́n ẹ̀kọ́ la fẹ́ yanjú lónìí eléyìí ọ̀rọ̀ ọjọ́ mi ni tọ́wọ́

nítorí àwọn ẹ̀sọ́ lọ́sọ̀ sọ pé fa iná máa àhìlá kalẹ̀ nínú mi kọ́bìlì kù ànábì ní nǹkan tó kópa wọn bá wọn tó ṣáájú yín àwọn àjọ tó ṣáájú yín òun náà ní kásán tó máa ṣàkíyè yìí ìbéèrè wọn tó ń pọ̀ jù sí àwọn ànábì ọlọ́wọ́ bá wọn lọ́pa wọn rùn kásán tó máa ṣàkíyè yìí wọ́n ti dáàbò wọn ti wọn wọ́n mú hadith ẹlẹ́ẹ̀kejì wá lábẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn wọ́n mú hadith ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ bẹ́ẹ̀ so ibà yìí tù dàrúni dàrúni mẹ́ta rọ túkù so ìgbà tí ẹnìkan béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ láfọ̀lá nípa ìbéèrè tí kò ní bùkátà sí náà ni náà hadith ẹlẹ́ẹ̀kẹrin tó ń wá ń bẹ̀ àbẹ́lẹ̀ karùn ni so òun náà ni inna a'zama al-muslimina bil-muslimina jurman من سأل عن شيء لم لم يحرم على المسلمين فحرم عليهم من أجل مسألته eléyìí náà wọ́n wọ́n lábẹ́rẹ̀ kò rí bí ẹlẹ́ẹ̀ka wọ́n àbẹ́lẹ̀kẹrin lẹ́yìn ẹ̀ wọ́n tún mú hadithu ní ìwá ó tún tẹ̀lé lẹ́yìn rẹ̀ wọ́n tún mú hadithu ní ìwá tó náà ń tẹ̀lé tí lọ bí ẹlẹ́ẹ̀kẹfà àbẹ́lẹ̀keje tí bá ti ṣe ìrìnkayẹ́ sí ní bá ti gbé síra wọn bàbá mi pé tí ó bá ti jẹ́lẹ̀kẹfà yóò jẹ́lẹ̀keje náà lẹ́yìn rẹ̀ wọ́n tún mú hadith míì náà wá tí ń jẹ́bi ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́yìn rẹ̀ wọ́n mú hadith míì wá tó ní ti pẹ̀lú àyà Kùránì náà ní lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú hadith lùú ìrìnà wá ó báyìí lábẹ́ báàbù yẹn hadith bí ẹlẹ́ẹ̀kẹsàn òun ni wọ́n ti mú hadith lùú ìrìnà wá ó báyìí hadith lùú ìrìnà yẹn dẹ̀ ní nǹkan tó fàtọ́ fi mú wá òun ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó tó di pé ẹmọ́rù ṣe bùrù ó tó di pé wọ́n máa kúnlẹ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam àwọn ìṣẹ̀lẹ̀ yẹn túmọ̀ sí fáwọn tí wọ́n bá ànábì lò pẹ̀lú nǹkan yẹn wọ́n pa ànábì sallallahu alaihi wasallam yìí wọ́n fara ní ànábì sallallahu alaihi wasallam gbogbo eléyìí máa padà ṣàlàyé kódà nínú àwọn àlàyé tí máa padà lò lórí eléyìí síbà yìí torí ẹ̀rẹ́ táwọn tí wọ́n ń dẹ̀sẹ̀ ìrú tọ́bá ti ìṣàrọ̀ tọ́bá tọ́ka sí tíra àpá ẹ̀sìn ẹlọ́ka tíra yẹ pẹ̀lú ògbọ́nà ọba ọfẹ́ fún ilẹ̀ yìí ẹ padà rí wípé bíbà pé yẹn ṣú tara yẹn lẹ́sẹ̀ ni bíbà pé yẹn yìnbọn mara yẹn lẹ́sẹ̀ ẹ̀yin náà ẹlẹ́ mẹ́ńtẹ́n àwọn tíra wọ̀nyí bó tilẹ̀ jẹ́ pé àwọn tíra yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú tẹ́ tó mẹ́ńtẹ́n wọn àwọn ará ọmọ nǹkan tó wà ń bẹ̀ àtìmọ́ pé nǹkan tó wà ń bẹ̀ kò pèpè lọ sí ìtẹ́yìn pèpè lọ síbẹ̀ ṣùgbọ́n bàtẹ́ ti wá bẹ́ máa dà ó máwọn èèyàn lójú bí ẹni wípé iṣẹ́ yìí ń pèpè rẹ̀ òun ló wà náà tíọ́là yìí yẹn gbé nǹkan yẹn jáde kí gbogbo ayé rí pé iṣẹ́ ń pèpè rẹ̀ ló wà náà ìkẹ́ táwọn ń sọ ọ́nà ka eléyìí báyìí máa dẹ̀ tún ṣọ̀rọ̀ tí wọ́n ṣe lórí ẹ̀ nínú Sahih Bukhari. Anas bin Malik sọ pé anna Rasulullahi sallallahu alaihi wasallam kharaja hina zafati shams. Ànábì sallallahu alaihi wasallam jáde nígbà tí oòrùn yẹ̀ látàrí. Fa salla lahum salata dhuhur. Ànábì wá kírun zuhur fáwọn sahaba. Falamma sallama qama ala al-minbar. Làtàrà bí sallallahu alaihi wasallam wá sallama Ànábì wá dìde dúró ìmínbà. Sànàbí sallallahu bó ṣe máa ń ṣe nìyẹn ìbáraẹn bọ̀ títí máa bí léèrè ni pé nígbà tí anabi sọlọ lọ́wọ́ sọlá tó sálámà tán wọ́n sọ wípé anabi sọlọ lọ́wọ́ sọlá ń dìde dúró sórí mímbà tó sọ pé àwọn tó kù tó sì lẹ́yìn anabi tó sọ pé àwọn dúró tẹ́yà bá sálámà orí orí ìdẹ́sí òrìyẹn máa wà ìtọ́jà wa lórí ìjòkó là wà ní orí ìjòkó ni gbogbo àwọn èèyàn náà wà èló túmọ̀ sí ẹ̀ torí pé àlẹ́bí tí wọ́n gún òrùn fún ọtá ọ̀sán lámà tán àlẹ́bí dìde ń tiẹ̀ ọmọ sórí mímbà àwọn yòókù wà lórí gíní wọ́n wà lórí ìdòdó àwọn àtìmọ̀ tí ẹni bá ń mọ àwọn tí ń da ẹ̀sìn rú wọ́n máa ń dẹ̀sìn rú àwọn ọ̀wá ní sọ àdìsí bí ẹni wípé wọ́n wà lórí ìdòdó wọ́n wà lórí ìdòdó wọ́n wà lórí ìdòdó àlẹ́bí sọ lọ́fúnra wá dìde ọmọ sórí mímbà bàdákà ọ̀sà àlẹ́bí wọn ń ṣe wá àti fún àwọn èèyàn nípa àtìkọ̀tá yọ̀ parẹ́ ànábì sallallahu alaihi wasallam ń ṣe wáàsí fáwọn ẹ̀dẹ́ pa píparí ayé wa dhakara anna qablaha aw anna qibalaha ẹ̀rọ́ọ̀nì ìgbọ̀nà ànábì wa sọ fún wa wípé síwájú kásìkò yìí tó dé àwọn alámọ̀rí kan tó tóbi ó tẹ̀lẹ̀ ànábì wa sọ àwọn aṣọ́kù sáà àwọn àmì táàmù rí tó dáwọn àmì tó tóbi nígbà táyé bá ká parẹ́ ànábì ń kà fún ń ṣe wáàsí aṣọ́kù sáà àtàwọn sàkárà. ثم قال lẹ́yìn àná àjọ sọ pé man ahabba ayẹ alẹ́ni àṣẹ ìfàyẹ alẹ́ni àìsí ẹni tó bá wù láti béèrè nǹkan kan lọ́wọ́ mi kó béèrè ẹ̀ lọ́wọ́ mi bá dẹ̀ sọ nǹkan tó fà. ìyẹn ni a máa bá pàdé torí àwọn ẹgbà wa àdìsí yìí pọ̀ gidigan sí nǹkan tó fà ní wípé tẹ́lámà àlùmọ̀síkò àwọn mọ̀dẹ́fẹ̀sẹ̀ yìí wà á gbé ìbéèrè wà bá nẹ́bí sọ wọ́n láti ṣe ànẹ́bí lójú ẹ̀yìn àwọn ìbéèrè kàyàkàyà láti sọ yípa àwọn fẹ́ fi ànẹ́bí tẹ̀sí láì mọ̀ para àwọn fi tẹ̀sí àwọn ìbéèrè táwọn pé táwọn bá béèrè lọ́wọ́ àlẹ́jà wọ́n fi gbé àlẹ́jù ṣubú ní bẹ́nu àwọn èèyàn náà lónìí tí máa ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn tó kọ́fẹ́ gbé àfà ṣubú ká jìnà sí ìṣe tí àwọn ìrìnàjò tó rí a máa béèrè ìbéèrè lọ́wọ́ yẹn nítorí pa abẹ́ gbé ẹni ẹ̀ ṣubú tó bá ṣubú kí lafẹ́ gbàgbẹ́ ṣé báyìí sì olóbi jẹ́ sí pé ká máa check àníyàn wa dáadáa nígbà tá bá fẹ́ béèrè wọ́n á ṣe lójú ẹ̀ lọ́jọ́ yìí ló ń bí anábì sọlọ́lá ọ̀sán torí pé wọ́n ń fi àbùkù bá anábì wọ́n ń fara ní anábì sọlọ́lá ọ̀sán wọ́n wò má anábì sọlọ́lá ọ̀sán lè wọ́n dẹ̀ ń pe anábì yẹrọ. anábì sọlọ́lá ọ̀sán lè wọ́n sọ pé man àhábà ẹ̀yẹ sálà ní àìṣe yìí ìpàdé àní àní ẹni tó bá wù ú فوالله لا تسألون لا تسألونني عن شيء إلا أخبرتكم به أنا بالأبوة فلو الله الله سبحانه وتعالى إيه نبيري كيف الله ومي أبيكم كميبيري لقاري ما دمت في مقام هذا lójú ìwọ̀n ìgbà tí bá sì wà sí gbogbo tó bá ní tí bá sì kúrò bí i kò sí jẹ́ ní ojú ìlẹ́sọ fún yín. Qala Anas bin Malik, Qala Anas bin فأكثر الناس البكاء حين سمعوا ذلك من رسول الله صلى الله عليه وسلم ìgbà táwọn èèyàn wá gbọ́gbọ́lò ìlẹ́nu ànẹ́bì tó pà lẹ́bì tí ń bínú báwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n sun ẹkún ní ẹ̀ ẹkún yìí pọ̀ débi wípọ́ lágbára ọjọ́ ìkí lọ́dẹ̀ pátá mi sọkún àwọn ẹ̀gbà wá ní àwọn ìwà àyà àtò mi wọ́n ṣàlàyé ẹ̀ ọ wà ní bùkọ́dẹ̀ wà ní mùsùlùmí tó ṣàlàyé wípé ìtàwọn yẹn fi ń sọkún ni pé ẹ irú ìparun tó ṣẹlẹ̀ fáwọn ẹni ìtajú nígbà tí wọ́n múnú bí àwọn ànẹ́bì ọlọ́run bá wọn fẹ́ gbọ́ àwọn àlẹ́jọ́ ọlọ́wọ́ bá wọlé ẹnu tí wọ́n ti àìlẹ́kọ̀ọ́ tí wọ́n fáwọn àlẹ́jọ́ ọlọ́wọ́ bá wọlé irú ìparun tó mẹ́jẹ pé yóò sùn àlẹ́ lónìí lọ́wọ́ sọ pé ìparun bí àlẹ́jọ́ ti bínú báyìí àwọn èèyàn sunkún gan ẹkún yẹn pọ̀ lọ́jọ́ yẹn gan àwọn èèyàn sun ẹkún àyàkú lẹ́ta lónìí yorùbá náà bí sọ pé ok حين سمعوا ذلك برسول الله صلى الله عليه وسلم وأكثر رسول الله صلى الله عليه وسلم يقول سلوني àdẹ́bí náà wá pọ̀ lẹ́yìn tí ṣẹ̀rọ gbóni pé ẹ máa bí níbẹ̀ ẹ máa bí níbẹ̀ fàkọ́ọ̀mà Abdullahi ibn Shudafa fàkọ́ọ̀n Abdullahi ibn Shudafa wá dìde lọ́jọ́ yẹn ọwọ́ sọ yí pé man abi ta ló ń sáré bàbá àwọn àwọn ẹgbẹ́ wa méje kó yíwa yìí tó bàtà Abdullahi ibn Shudafa dìde nítorí Abdullahi ibn Shudafa wọ́n ń ṣe fanfàlú bàbá rẹ̀ pé lágbájá ló bi tàmẹ̀lú ló bi ìgbàkígbà tíjà bá ti wá lè tẹ̀lé láàrin Abdullahi ibn àtàwọn èèyàn wọ́n máa fi ń bu pé ọ̀wọ́tọ̀ ọ̀wọ́tọ̀ ọmọ bàbá rẹ̀ mẹ́ta tọ́ bàbá rẹ̀ fún wa kí wọ́n máa lè burúkú yìí tábà bá jẹ́ lẹ̀ yìí júwe bàbá rẹ̀ fún wa torí pé ìyapa ń bẹ lórí bàbá àbúlẹ̀kùn ṣògáfà àbúlẹ̀kùn ṣògáfà wá fẹ́ ọwá ilé ìní ẹ̀rẹ́ ìjọba tó ń sùn lórí ìgbẹ́jọ́ ẹ̀ tó kò yóò sì mọ bàbá àwọn olóyìn ìyapa táwọn yẹn jẹ ń ṣe lórí bàbá àwọn ìlú ń fẹ́ mọ̀ látọ̀lá lẹ́nu ń fẹ́ rí ju òdodo ta ni bàbá àwọn ó bèèrè lọ́wọ́ àdábì sọ̀rọ̀ lọ́sọ̀lá bàbá rẹ̀ ní kòdáfà and that clarifies the issue. àrẹ́bìdá ló pé bàbá rẹ̀ ní kòdáfà ọba ta owó orí sílẹ̀ ẹgbẹ́ ẹni tẹ́sí ìyá parí bàbá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú bí bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n wà ní padà wá pé màmá rẹ̀ padà sọ fún pé ní ìrí ọmọ burúkú sí ìgbọ́rọ̀ tó fi lẹ́nu tó wọ̀ ìláyé rẹ̀ ó ti ẹ̀sẹ̀ ń bọ́jẹ́ pé màmá rẹ̀ ti tàwa ṣe mọ́ṣe kàtà wọ̀ mọ́ṣe lásìkò jà ìlíyà ọwá kíláàsì yìí lónìí bọ́jẹ́ pé mo ti ṣe jìnnà mo ti gbé ọ mo ti àrẹ́bìnrin tó ṣe dá sí bàbá rẹ̀ lónìí nìyẹn yóò wá padà hàn wípé ẹni tí mo ń gbé fún ọ ẹni tí mo gbé ọ fún bàbá rẹ pọ̀ ní bàbá rẹ ọ̀rọ̀ burúkú ni ìtura sí ọmọ ẹni ọbẹ̀ ọbẹ̀ lálàdé ìyá rẹ fún ìyá rẹ tẹ̀sí ọkà màmá rẹ lára rẹ. ìdí nìyẹn tó fi béèrè pé ta ni bàbá ọ ẹ wúrọ àwọn béèrè yẹn. يا رسول الله الذي داغل في أبوك حذافة قال أبوك حذافة فلما أكبر رسول الله صلى الله عليه وسلم من أن يقول سلوني báwọn tààrí náà. Nàtàrí sọ̀lọ́sọ̀lá wá tẹnu mẹ́gbóló yẹn tó tàwọn ìjọ pọ̀lọpọ̀, ẹ máa wá jìgì ní wá fi fún ẹ̀dílẹ̀. Ìlànà àlékún, nígbà tí mo ń tàbà ilẹ̀ kan, òjíṣẹ́ wo ni mo sọ fáwọn sọ̀hábà wà, òjíṣẹ́ wo ni ànẹ́bí wà, ànẹ́bí wà lórí ìgbówó odó sórí mímbà, àwọn sọ̀hábà jẹjẹ ni wọ́n wà lórí ìjòkó. Látòrí ìjòkó yẹn ni wọ́n rù tètè fún lélẹ̀, ẹ̀ tó bá jòkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo rò pé fún ẹ̀ kó lọ́wọ́ ilẹ̀ náà ni. Ṣùgbọ́n láti lè sọ irú ìjòkó wo ni, háíà lẹ́fẹ́ sọ fún wa irú ìjòkó wo ni ó bá òun jòkó nígbà tó fẹ́ béèrè nǹkan ẹ̀rọ àlẹ́bí tó fẹ́ tó fẹ́ bẹ àlẹ́bí sallallahu alaihi wasallam ìgbà yẹn ọwá fi kúnlélẹ̀ ọwá fi gbòòrò tẹ̀gbẹ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ní ìbáfẹ́ jòkó nígbà nìyẹn lè jòkó fẹ́ pé ìdí rẹ̀ méjèèjì ló fi lélẹ̀ ṣé báyìí bì bẹ́ẹ̀ ti jòkó nì tó bá ti wá di pé ẹ yí padà ń ti pẹ́ fẹ́ béèrè béèrè afẹ́fẹ́ àbí ẹ sọ̀rọ̀ kẹ̀kẹ́ pé káwá nítorí ẹ̀rẹ́ ẹbí ń kúnlẹ̀ sí ànẹ́bì yìí ẹ̀dá kò tó lọ́wọ́ bá sọ̀rọ̀ sí kìlà bá bọ̀ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ni pé ànẹ́bì jẹ́ àlọ́jáde ó kírun gbóòrì tán gbogbo yẹn jòkó ànẹ́bì ń ṣe wáàsí ànẹ́bì wá bá wáàsí débi tó lámì débi tó ànẹ́bì sọ̀rọ̀ kan fi ń bínú nítorí pé kódà tẹ bá lọ wò nínú àwọn àlàyé táwọn olùmọ̀ṣẹ́ kódà ìmọ̀ bùkọ́rí jọ fún ní báàbù pé báàbù pé yẹn lè wá bínú bí wáàsí wọ́n tó lọ sí èlé ànẹ́bì sọlọ́sọ àmọ́ ti wá sígbà tí ma máa bínú tánẹ́jọ́ ma faraya ya tánẹ́jọ́ máa tú irú ẹ̀ lọ́sọ̀ ìlọ́jọ́ yẹn báàbù yẹn pé báàbù pé yẹn lè bínú bí wá sí ànẹ́bì wá bínú ni Umar wá ṣe bínú lọ wá ṣe ìṣesí Umar wá sọ fún ànẹ́bì pé ọ̀bí nàbí láyé ọ̀bà ànẹ́bì má bínú ayọ́rún sọ́lọ́ ọba lọ́sọ̀ fún àlọ́tara ẹgbẹ́ bí ọlọ́run àti èméjì nípa ìsìn àwọn ọmọ ọlọ́wọ́ àyà ọmọ ọlọ́wọ́ ọ̀bí nàbí láyé ọ̀bà ní àlàyé ọ̀rún ti jẹ́ bí ọlọ́wọ́ ọba wa وبمحمد وبالإسلام دينا إسلام ولا لا ديانو في يدية نامتي وبمحمد النبي بلا وبمحمد الرسول بلا نبينا هو محمد لا يونو في يدية في الله قال فسكت رسول الله صلى الله عليه وسلم حين قال عمر ذلك النبي صلى الله عليه وسلم أنا بن مالك النبي وادك نيجا تيمور وصل نعم حديث يليه ibi tí àìmá muslim bẹ̀rẹ̀ tí mo wá ní na kí wá lè bá àwọn wípé tí a rí ìkúnlẹ̀ tí wọ́n rò pé tó fẹ́ kún rẹ̀ kúnlẹ̀ yìí nígbà tó fẹ́ sọ gbóró yẹn fún ànẹ́bí òun kọ́ ni ìmá muslim ń kà wípé òun ni mọ́rùn fi ń pa ànẹ́bí léwu ẹ̀ẹ̀mẹ́jì ló fi ń pa ànẹ́bí léwu àwọn àfáà tí wọ́n ti ìṣàrọ̀ sí pé tí wọ́n ní ká lọ kátírà wọn àwọn ẹni ọ̀sọ̀ fún wa nǹkan tí wọ́n rù sí nǹkan tí nǹkan tó jẹ́ àpẹẹlẹ tí wọ́n rù sí ní báyìí. bẹ̀ẹ́dì tó pé àwọn láti rí wọn àpẹẹlẹ ń bẹ̀ àwọn àfáà onítọ̀rọ̀ àpẹẹlẹ àwọn ìdájí pé ìkúnlẹ̀ náà làwádà ní pè látẹ̀lú náà èyí ọ̀rọ̀ bóyá èyí ọ̀rọ̀ bí à ń sọ̀rọ̀ ẹ̀sìn à ń sọ̀rọ̀ ìtókún níje pẹ̀lú àṣà àwọn èèyàn kẹ ẹ̀yìn fi àṣà Yorùbá ẹ̀bí ń túṣẹ̀ yíra inú ọmọ bẹ́ẹ̀ ní tú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tú kéwú ẹ̀kù yé mi ẹ̀dàkùn ìgbà wo lọ́wọ́ àwọn àṣà wọn lábá kama kúnlẹ̀ sí para wọlé sẹ́yìn láwọn lábá kama kúnlẹ̀ sí sàfẹ́lẹ̀ ara wọn rí ẹ̀dàkùn wọn láwùdá ni lábáwá alẹ́bí

ní ọlọ́run ọba tí ó máa tẹ̀lé kò tẹ́lé náà ti ní sọ nù ọmọ ní abọ́ọ̀lù ìmọ̀ ní tẹ́kọ̀ọ́lá ilaha wa hawa fa abọ́ọ̀láhu lọ́hu ala ilm tó ń ti máa lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ lọ́sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ torí pé ń tẹ̀lé bẹ̀ẹ́nu torí àwọn onífẹ̀ẹ́nu rẹ̀ òun ṣe fádá ìgbàkan ni wọn ìmọ̀ wà pẹ̀lú wọn ìfẹ́nu wọn bàtẹ̀lú wọn nítẹ̀lé mẹ̀ yẹn tó ń ti mọ́ wà lára wọn ẹ̀rọ òun sọ wọn ní kí ṣe ta ìmọ̀ká ìyẹn clear náà ẹjá wa káfí àgbéyẹ̀wò àwọn <coughs> ọ̀rọ̀ tí àwọn ará bí wọ́n pè látàkì sí ẹ̀ àti àwọn tẹ́rà tí wọ́n ti ṣẹ̀rí lórí wípé ẹmẹ́rin ìrìnkọ̀kọ́ ìṣesí yìí rẹ̀ ó fẹ́ ń kí ànábì sallallahu alaihi wasallam àníṣẹ́ ẹ̀ lè rí ọ̀rọ̀ kíkí níbi àwọn ẹ̀rí ìláyé àwọn tí wọ́n lè ń discuss àwọn ṣòro àwọn àfá àti oníṣẹ́kù náà àwọn náà sọ̀rọ̀ kíkí ọ̀rọ̀ táwọn ń sọ ọ̀tọ̀ nǹkan tí àwọn onífẹ̀ẹ́nú àwọn ajẹ̀sìn wà àwùjọ wà yìí tán lù sí ọ̀tọ̀ náà ẹ̀rí ká lọ wo ìṣẹ́kù sọ̀hìn Bukhari nídìí bàpọ̀n wọ́n tọ́ka sí jẹ́ àyẹ̀ náà ọ̀nà méjì onígbò bàpọ̀n ló ti sọ̀rọ̀ yìí nínú ìṣẹ́kù sọ̀hìn Bukhari ẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ torí kọ́mọ̀bà kí ọmọ bà pẹ́ mi mo ti máa yín ṣe gbìyànjú láti kọ àwọn péjì tẹ́sìrì kalẹ̀ tó dàbí máa lè lọ́bẹ̀ direct ní page one hundred and sixty six ẹ̀ tó bá jẹ́ sí pé ó fẹ́ kà lórí alimọ́tábàtì sàmìlà torí kú tó bá fẹ́ ka ṣẹ́kù Ibn Battal lórí Sahih Bukhari lórí mọ́tábà alimọ́tábàtì sàmìlà torí kú lọ́ka page one hundred and sixty six wà á rí ọ̀rọ̀ ló fẹ́ sọ yìí wà á rí mẹ́ náà kí ni kẹ́kí lọ́nà paul sọ náà mo ní káwọn wo page one hundred sixty six wọ́n ní ìgbà tó ń bọ̀rọ̀ bọ̀ wọ́n ní wà á máa bùkà òun náà ẹ wà á rẹ́kúntà sọ nínú hadith yìí fàyínà òun kọ́ọ̀kù nùdúlẹ̀ náà àgbà wọ́n ní ìkẹta fi ń sọpọ̀ ní pé wọ́n ń bẹ̀rù kí ìyà bá sọ̀kalẹ̀ ní wọn lórí ẹni tí mo ti ṣàlàyé ẹlẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ sọ fáwọn àlàyé tí mo fẹ́ yẹn nínú àwọn tíra àwọn olùmọ̀ yẹn gẹ́ ni nínú ẹ̀sìn máa wà láyé gẹ́gẹ́ pápá àlàyé tí mo ṣe pẹ̀lú ọpọlọ mi kí ló fàtọ́ fi ń sọpọ̀ tó wọ́n láwọn yẹn ń sọpọ̀ gẹ́ kúrò gẹ́gẹ́ pọ̀ lọ́jọ́ yẹn wọ́n ní nǹkan tó fàtọ́ fi ń sọpọ̀ ni pé fàyínà nǹkan fún nùdúrà ní àgáàdì máàrú ìlúmọ̀mì àkọọ́lì àyíndà

ọlọ́wọ́ bá ní wàlá àǹzẹ́nà mẹ́lẹ̀kà ọ̀rọ̀ tó bá ṣe máa jẹ́ sí pé tàbá lè sọ mọ́nà àbùdálẹ̀ bẹ́jì ń bè ìkú na kó bí àmù tí wọ́n bàjẹ́ nù tàbá lè sọ mọ́nà àbùkálẹ̀ iṣẹ́ ń bèèrè fún ẹ̀jẹ̀ bá bí tàbá lè sọ babalá wàhálà òde bá ní tó tó wọ̀ nígbàgbọ́ lẹ́yìn rẹ̀ sáàmì báyìí ti dé tàbá lè gbàgbọ́ ìyá òde ni eléyìí ó pẹ́ ìgbìmọ̀ pọ̀ lọ́wọ́ ni tábàlọ́wọ́rú sọ́ọ̀tìlẹ̀ náà ayẹ̀ ẹlẹ́kẹjọ wọn wá wọ́n ní wọ́n dẹ̀tọ́ mú wá nínú sọ́ọ̀tì yìí ló sọ pé wà lápúbí ilé yìí àjálùmù ọlọ́wọ́ bá ní tábà ṣe tábà ẹgbẹ́ rẹ̀ bá tẹ̀lẹ̀ ní àsìkò wọn bá tó ní àpapọ̀ àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ìrọ̀lá pọ̀ ìwọ́n sọ wípé babakau ìṣàkọ̀ ní záàdìkà wọ́n ní nítorí nǹkan yẹ wọ́n ni alátàrọ̀ fahama Umar ṣíyìnà bárọ̀kà alá rukbate tí wọ́n ní orí àgbọ́yé Umaru ni àgbọ́yé Umaru nígbà tó torúkún rẹ̀ méjèèjì lélẹ̀ òun ni wípé Umaru ti gbọ́ yé wípé ìparun ló dé yìí ọ̀rọ̀ tó ń bábọ̀ ní ìbẹ̀rù táwọn sọ àbàrí lọ́jọ́ ẹ̀fẹ́ fi sọ fún àdíkù pé kọ́ jẹ́ sí pé irú nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ìjọ tó kọjá lọ tó àwọn òjíṣẹ́ wọn nírọ́ tó náà bá àdíkẹ́ pa wọ́n rún kọ́ jẹ́ pé ó bẹ̀rẹ̀ yóò ṣẹlẹ̀ yẹn èèyàn na ń bẹ̀rù ana wá ní aláàtàrọ̀ fáìmà ìrọ̀rùn tí wọ́n náà bá tó bá máa ń ronú dáadáa ìwọ́n tó ń lo ẹ̀rí yìí ní gẹ́gẹ́ bí ìkúnlẹ̀ tó ń lo ìjẹ́ yìí ìkúnlẹ̀ pọ̀ bá máa ń ronú dáadáa aláàtàrọ̀ tí wọ́n ló rí ní fáìmà ìrọ̀rùn àgbọ́yé ìrọ̀rùn bá ọ̀kà nígbà tó fẹ́ fún àdáwò tó بمحمد نبيا ويتبعي لك حين قال عليه الصلاة والسلام عليه السلام للسائل له عن أبيه نبا سيا نبي صفين تنبي إلى بار الأول قال زميلي أبوك خلافة وكان هذا الرجل لا يعرف أبوه حتى أخبره به الرسول wọ́n ní ẹni táwọn wí ọmọ bàbá rẹ̀ bàbá rẹ̀ dáhùn torí pé ọmọ ń bí ìdìsọ́dọ̀ bàbá kan ọmọ ń bí ìdìsọ́dọ̀ bàbá rẹ̀ kò tí ẹ̀mọ́ ìwó bẹ́ẹ̀ bàbá òun náà méjèèjì ẹni wá padà mọ́ bàbá rẹ̀ lọ́jọ́ ẹ̀rí bàbá rẹ̀ fún lẹ́yìn so wọ́n ní wàtà azidu fi kàlá ní fi máa ní àhàbà hadith di kìtà bí fìtà wọ́n láwọn tó sàlékún sọ̀rọ̀ nípa ìtumọ̀ hadith yìí nínú kìtà bí fìtà wà fi kìtà bí láìsí sọ̀rọ̀ ìbáàdì máa yóò sọ òrùn ìjọ́sọ̀ sí sùhán wàtàkàlù bí máa láyà ẹ̀yìn insha Allah wọ́n ní níbi báàbù máa yóò sọ òrùn ìjọ́sọ̀ sí sùhán wọ́n ní tọ́bájé nípa ọmọdé nínú kìtàbù rẹ̀ kì sọ́m nínú kìtàbù àdìgbésà àti kìtàbù rẹ̀ kì sọ́m ní ṣá àmọ́ eléyìí báyìí òun ni nǹkan tí ìbùnàbà pọ́ọ̀lù sọ ìbùnàbà pọ́ọ̀lù jẹ́ pé yẹ wà wípé ìbẹ̀rù ló dé báwọn sọ̀hábà látara ìbẹ̀rù yẹn òun ni wọ́n máa ń ṣeṣe kíni lórí forúkọ ìgbéjèèjì lélẹ̀ lẹ́ni tí ó ń ṣe kíni lẹ́ni tí ó ń bẹ ànábì sallallahu alaihi wa tó ń dẹ̀ ń sọ àwọn gbólò yìí kánẹ́bí lè kí wà lẹ́bí lè tìtò pé a ti yè méjì nípa ọlọ́run bá nípa ọlọ́run sọ̀kalẹ̀ ló àti gba pọ́lọ́run náà ní ìmá ni wọ́n bàbí ànẹ́bí a ti gba ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn ayọ́nù ànẹ́bí ayọ́nù sí ayọ́nù sí ànẹ́bí ìwé Muhammad gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run bá àwọn gbólò yìí ni Umar fi ń sọ láti fi sàpẹ́lẹ̀ ànẹ́bí torí pé wọ́n ti ń yẹ̀ yí ànẹ́bí pẹ̀lú àwọn ìbéèrè tó ń béèrè tó nígbà bá ànẹ́bí sọ̀lọ́ ẹ padà rí o nínú àwọn nínú àwọn ìṣẹ́ ìṣẹ́ nǹkan yìí ti máa padà káwọ́ ẹ̀fẹ́ dèyàn mẹ́lẹ̀ ẹ̀dá kò tó rẹ̀ lọ́wọ́ wa kí tó lọ bù mí èmi fẹ́ kí ni kí ni tọ̀rọ̀ yẹn ní ìfẹ́ ká dà òun níbi tí mo kà níbo ni ẹ̀rí pé ká máa kólẹ̀ kí àwọn bí láyà tó rẹ̀ lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wù mí tó lé ni mo jù sí ibi tí mo kà tí ń bẹ rẹ̀ ni pé àbá ẹ̀yin ọ̀gbẹ́ni tó yé táwa ti káké wípé àjọ nílà káyè ni ó lẹ́yìn tó ní ìdíwá lọ ọ̀tẹ́ ẹ̀dá kan nínú tá a kà yìí a kà yìí ìdíbo lọ́wọ́ àbúdá pé ká máa wa náà ọmọ tí bá wá kẹlẹ́ kejì fẹ́ kí n dánu bí omi dánilẹ́kọ̀ọ́ yìí torí pé mo rí fọ́jọ́ ti lọ àìfẹ́ fọ́ máa jágùn ìtòsí wà wájú mi ní nǹkan tí wọ́n tọ́ka sí pé ká lọ kà ọkọ̀ gidi gan ara wa ṣe díẹ̀ díẹ̀ fọ́ bà sí wa àti fẹ́ dá wa lágara àwọn owó tà nẹ́nẹ̀ láti gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣòro ọlọ́run bá kọ́dá òkú fún àbáríkà sí gbóńtà náà lọ àwọn mẹ́ta lẹ́yìn náà rí àwa láti mọ̀ fi wọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ọba lọ́sọ̀ táwọn àtàrà yìí ká yóò sọ wá lẹ́sàn ìlú yóò jẹ́ kọ́lá padà dáadọ́ ìwé jẹ́ ọlọ́run ní jẹ́ ká sí lásán ọlọ́run ní jẹ́ tó jẹ́ ìdààmú lásán àti náwó tí kò ní sórí tẹ̀lọ́dọ̀ náà ẹ jẹ́ kí n ka àyè ẹlẹ́ẹ̀kejì ìyẹn wà ní page three hundred and uh, page three hundred and thirty seven ìdẹ̀ láti rí yẹn ìgbà tí ìrọ̀lọ́pọ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa àdífì ń bẹ̀rẹ̀ náà so wọ́n mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ náà ìgbà tí wọ́n ń sàlàyé lórí àdífì yẹn pé kí ló fà á kí ẹ̀rọ òfin ṣe nǹkan yẹn nípe 338 page 338 page 339 ní kálọ̀rù níbi ọwọ́ ìsàlẹ̀ page three hundred thirty eight yẹn wọ́n ní ẹni ń gbé níbi tí ó súnmọ́ tó sí dáadáa wọ́n ní ọkùnrin kan ó béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ lásánà wọ́n ní káàdà rọ́dì lẹ́bi sáàlà nàbí yà sọ̀rọ̀ lásánà ẹ̀ àbíbì yàtànà záìbù rọ́dùlá ní fa àkọ́bá ọ̀run ànábì sọ̀rọ̀ lásánà wọ́n ní ọkùnrin tó béèrè bàbá rẹ̀ lọ́wọ́ ànábì sọ̀rọ̀ lásánà mìíràn àwọn èèyàn méjì ni wọ́n jọ ń fa wọ́n jọ ń fa láàrin pé ọmọ mi ní bẹ́ẹ̀ ilé mú bí òun ní ìní bàbá rẹ̀ ilé náà ló ń bàbá rẹ̀ àwọn bàbá méjì ni wọ́n jọ ń dùn mọ́ra wọn lọ́wọ́ fáwọn àwọn bí. àfúrá òun nàbí sọ̀rọ̀ wọn fún nàbí àdíyìí ní ìgbìmọ̀ àdájọ́ wá fún ní òun ta ni bàbá rẹ̀ náà méjì ìdáfà ni bàbá rẹ̀ náà méjì jíjọ ń fa àwọn ìdáfà gẹ́gẹ́ lójú ọ̀ ẹ̀gbọ́n yẹn bá bàbá rẹ̀ ní pé torí ọ̀rọ̀ bá ti ọlọ́run pèsè ọmọ mi fún ọjọ́ ẹ̀yìn ànábì jíjú yẹ bàbá àdúgbò mi uh, ànábì sallallahu alaihi wasallam sọ fún bẹ́ẹ̀ wọ́n ní wà á àìlàmà sallallahu alaihi wasallam anna su'ala mithli hadha la yanbaghi ànábì wọn fi ń mọ̀ wá ní wúrà máa bèrè ìwé yẹn ìbéèrè tí ò tọ́ ní tí ò tọ́ ní wà á náwó ìdàgbọ́n àwọn fi ìjàwá rò sáà dáríkà sáà àti pé tí ìdáhùn ìbéèrè yìí bá hàn yóò padà kó nìra bẹni tí ń bèèrè bèèrè yẹn nínú rẹ̀ ó bàjẹ́ tó yẹ máa ń lù ó sì láyà tó gbé yẹn wá tọ́lọ́ba àdéjọlá ní ẹ̀mọ́ máa bèèrè àwọn ìbéèrè kan tó bá padà hàn sí yín yóò kó bàlújẹ́ báyìí yóò kó nìra báyìí ìyẹn kọ́ wọn fẹ́ sọ ẹtì máyà yìí ìfẹ́ pàrọ̀ lásìkò náà wọ́n ní wà á dà zálìkà ìlànà wọ́n ní nǹkan yóò dẹ̀ padà lọ lídì sí káfí ẹniyẹn tó pàápàá jùlọ nígbà tó bèrè bèrè lọ́dọ̀ ànábì sọ́mọ́ sọ́lá wà nùzúrí àyà ìdáàlì àti àwọn àyà tí ń sọ̀ka ìlẹ́pà nǹkan yẹn wọ́n kò tàkọ́ dàmọ́ sí kìtàbí títàn kàwọn ìyà tó kùnmí ọ̀sọ́nàfà wọ́n ní ó ti kó ti sáájú nínú kìtàbù títàn nínú sọ ìbùkọ́ iná bí ìyá ìyá ṣùgbọ́n àbúdé kó ìra ìbéèrè tó ọmọ rẹ lọ bèrè lọ́wọ́ ànábì sọ́mọ́ sọ́lá قرئيك وني وقد تقدم بكتاب الفتن قرئية أم حذافة بسؤاله النبي صلى الله عليه وسلم عن أبيه وما قالت له في ذلك إن هي عربة صفون نبا تنبي بيري يرد النبي صلى الله عليه وسلم وها نينو كتاب الفتن كل من صفون إلى كاين باتي منطلع إلي أكا مجمع نعم ولسؤاله له صلى الله عليه وسلم عما لا ينبغي àti àwọn ìbéèrè táwọn èèyàn ń béèrè lọ́wọ́ àlẹ́bì lọ́jọ́ yẹn láwọn ìbéèrè tí ọ̀tọ́ ká máa béèrè. wàtà ẹ̀nìyàtùhù sallallahu alaihi wa sallam nílẹ̀bí qala lahu àti bá ṣe ń fìyàn kànẹ́bì bá ṣe ń fara ní àlẹ́bì sallallahu bá ṣe ń wàhálà àlẹ́bì pẹ̀lú àwọn béèrè tó ń béèrè lọ́wọ́ àlẹ́bì yẹn báyìí tó béèrè lọ́wọ́ àlẹ́bì pé àyínà mẹ́tọ́lì tó béèrè lọ́wọ́ àlẹ́bì àwọn àgbà ẹ̀dá kò sọ̀rọ̀ náà àwọn tí wọ́n ń kóró ànẹ́bí wọn èbú ànẹ́bí o àmọ́ wọ́n ń fi ìbéèrè fún ànẹ́bí nírè wọ́n ń wàhálà ànẹ́bí pẹ̀lú ìbéèrè ẹwú nǹkan tó ṣe tó ṣe sábàdì wọn wọ́n wá dájọ́ nílẹ̀ Haúsá fọkùnrin kan tí ó ń bú ànẹ́bí sọ̀rọ̀ náà fúnra wọ́n sì dájọ́ òkúgbù nǹkan pé dájọ́ sẹ̀rí àtọ́tọ́ wọn fún yẹn kódà wọ́n yẹ ìsìn sábà fẹ́ jí máa pàdé ìyọ́ kan kú jẹnu wọ́n wá dájọ́ òkúgbù ẹ̀yìn kan sọ pé ẹ̀yìn ni human rights <laughs> ẹ̀yìn lẹ́yìn sọ pé kọ̀yẹ́ kan pa ẹ̀mọ̀ láyà pọ̀ ṣùgbọ́n tẹ́yàn bá bú ẹ̀yìn àbíyàn bú bàbá yí ẹgbà 20 million lọ́wọ́ rẹ̀ owó defamation bẹ̀tà ní sọ́nà sáà ní ọ̀wá ní káràkà fẹ́ndì fẹ́ àní bẹ̀yàn bá bú yẹn lásán bá ìtẹ́ bẹ̀yàn bá bú yà bú bàbá yẹn tẹ́ bá gbé lọ sí kọ́ọ̀tù ẹgbà owó defamation of character lọ́wọ́ ẹ̀ pé ọba character assassination wọ́n bó kọ̀ mi jẹ́ ó kọ̀ wo lórí nọ́mbà jẹ́ ó kọ̀ yẹ̀yẹ́ wo lórí nọ́mbà jẹ́ wọ́n gbà owó lórí ọkọ̀ tiẹ̀ èyàn wá bú ànábì sọlọ́sà ó mọ́kọ̀ ànábì jẹ́ èyàn wá ní kọ́lọ sport free èyàn wá lẹ́yìn human rights human rights tí ò ní sọ pé kéèyàn bá gún mi ní german fi ń tí èyàn bá gba owó lọ́wọ́ rẹ̀ ìbá fẹ́ kí má fẹ́ gbé e fún èmi ní táwọn lọ́dọ̀ yìí wọn náà nítorí pé Kódà àbúrò wọn àwọn ọ̀rẹ́tẹ́lẹ́ ní àgbàlagbà rẹ̀ bọ̀dá rẹ̀ lọ́kùnrin bí ọkùnrin ọmọ tẹ́lẹ̀ bí ìyẹ̀ tàbí kẹ́ńsì àbí ọmọ kékeré tí ń bú àlẹ́bí sọ́gbọ́nsọ̀ nílẹ̀ kánú yẹn. Àwọn adájọ́ kúgbù. Ọlọ́run lè fi ìdájọ́ òun kókò lórí rẹ̀. Ànẹ́bí ti wá kọjá ẹni tí ọmọ méjì yẹ̀yẹ́ bẹ́yàn bá pa ànẹ́bí yẹ̀yẹ́ yóò ikú fún ojú mùsùlùmí. Ọlọ́run ó sì bá wa tàníkún dáadáa adájọ́ tí ó dájọ́ òun ní Kánò tí ìdájọ́ ṣẹ̀rí àlọ́dáhùn àti gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ wà ń bẹ̀ àtijọba Kánò náà àti gbogbo àwọn tó yọ́nú sí ìdájọ́ wọn lóòjẹ́ kọ́dá fún wọn ẹ̀wọ̀n sùn yọ́nú sí ọlọ́wọ́ pọ̀ nàmọ̀ wọn ọlọ́jọ́ kan sọ́nà ọ̀rọ̀ lóṣù fánà tààrà yẹ́rẹ̀ jẹ́ bó ti fi ni pé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ lábẹ́ hadith yẹn ọkùnrin ẹgbẹ́ ìgbé ayé náà mẹ́tọ́lì yá ọ̀sùn làmọ̀ lè ánà ta ìyàtọ̀ ìsọ̀rọ̀ náà sọ́lá yóò dìbò náà nígbà fani pé ká máa kòrò ní ànábì fẹ́ ká máa ànábì lè mà pẹ̀lú béèrè kí máa ń sọ̀yàn lọ́mọ náà àti ìbùfẹ́ aláǹkóró rẹ̀ aláǹkà lè mà pẹ̀lú béèrè kí máa ń sọ̀yàn lọ́mọ náà ọ̀sọ̀ lọ́mọ náà lọ́jọ́ yẹn tẹ̀lé ìbéèrè ni wàhálà amọ́rù béèrè tí òun àtijọ́ òní ti padà sí jẹ́ ìtọ̀nà mẹ́tì ọlọ́mọdé àbáwọn ta wọ́pọ̀n amara Allahu al-muslimin ẹ máa wọ òbí tí wọ́n lọ nìyẹn wọ́pọ̀n amara Allahu al-muslimin náà bí ta àzírí ọlọ́wọ́ bá àlejò láti ti pàwọn mùsùlùmí láti pé ká máa fún ànẹ́bì lé wàtà òkìrì yìí àti ká máa bàbàrà nẹ́bì ká máa bú ìfà nẹ́bì sallallahu alaihi wasallam wa alla yarfa'a as-sawtu fawqa sawtihi ọlọ́run sì ní ká máa gbé ohun wa létò ànẹ́bì títọ́lọ́run ní ká ti pẹ̀lú ànẹ́bì yìí

ọlọ́run ti pa wá láṣẹ ká máa pa nẹ́bì lé ká máa bàbàrà nẹ́bì àwọn tí ń béèrè béèrè yìí wọn pa nẹ́bì lé wọn bàbàrà nẹ́bì wọ́n ní káwọn máa gbóhùn lékè ànẹ́bì sọ́lọ́sọ́lá wọ́n ń gbóhùn lékè ànẹ́bì pẹ̀lú bọ́sẹ̀ ń gbó ànẹ́bì lẹ́nu wàtàwà àdà àlàdáàrí kàdé ṣògbó ti dáhàmì bí kọ́ ní ìtàhálà ọlọ́run dẹ̀ sì lérí ìyà ọlọ́run

àti bí wọ́n ṣe lò pẹ̀lú alámọ̀rí ìtọ́kán síbẹ̀ bí a ń bá ọ̀tà aláwùsù bàtẹ́ yìí pẹ̀lú pé wọ́n tó ikún rẹ̀ méjèèjì lélẹ̀ wọ́n olùgbé ọ̀bí iná àtúbà lọ sọ́dọ̀ lọ́wọ́ àtọ́jú wọn dáadáa lé ní àtúbà lọ sọ́dọ̀ lọ́wọ́ wa pàtàkàtà nàbí sallallahu alaihi wasallam wàtàkà nà gọ́gọ̀bù ìrọ̀bà pọ́ọ̀lù ní ànábì wa dákẹ́ nígbà tí wọ́n máa ń lu àwọn gbóló yìí ó jẹ́ kí ni ìbínú ẹ̀ sì lọlẹ̀ wà rọ́bì àkọ́wọ́lá Umar ànábì wa yọnu sí ọ̀rọ̀ Umar kéèké kúnlẹ̀ ànábì pè lápẹ̀lẹ́ tí wọ́n máa gbọ́ yé pé nígbà wọn eléyìí tí wọ́n ti ń gbọ́ ànábì lẹ́nu wọ́n ti ń sàbùkù sí ànábì wọ́n ti ń rí ànábì fín ní máa gbà tí ànábì wá ṣe tí máa wá ṣe lókè ní ànábì wá dákẹ́ ìbílẹ̀ wa lọlẹ̀ pé ẹ̀hẹ́ máa ń ṣàbà yín ìwọ lọ lẹ́kọ̀ọ́ padà ànábì ọlọ́run ìgbà tí wọ́n máa rú ní ànábì tó ń sọ ànábì wá yọ́nú sọ̀rọ̀ yẹn nígbà tó rí tó ń sì fẹ́ èyí báyìí tì ilé ìbáyìí wà náà bá ara táwọn àti mímọ̀ sí ìgbọ́ọ̀bù àyè àdì àyìlà rọ́bọ̀bìlà ó wọ́n rùn sí pàkíyèsí lórí pé èyàn máa ń ṣe táwọ́bà ni lórí àwọn nǹkan tí ó bá jẹ́ sí pé yóò mú ìdíwà lẹ́bì dání àti nǹkan tó bá lè lídì sí ìbínú ọlọ́ọ̀bà èyàn máa ń dìde tí bá ń bẹ̀rẹ̀ nǹkan ànábì ara níbi ọba rẹ̀ tó máa ṣàlọ́ àgbọ̀rùpẹ́ fẹ́ ya ọmọ mi lọ́wọ́ ni lórí báyìí náà eléyìí báyìí ni bùnà pọ́ọ̀lù sọ àmọ́ tó báwo èèyàn ní sáti rí pé ọ̀rọ̀ àpẹẹlẹ náà ń bá bọ̀ wọ́n àmọ́ ibi tàpẹẹlẹ wà náà wọ́n sì ọlọ́ kúnlẹ̀ <laughs> ọba gbé sí ẹ̀dá kò torí ọlọ́ọ̀ gbogbo ilé tá ń sọ yìí gbogbo ilé tá ń sọ yìí níbo lọ̀rọ̀ kíkí tí ń jáde ń bí torí ọlọ́ọ̀ ilé táwa máa jọ ń fà pẹ̀lú yí èyí nìkan rà àtẹ̀yìn àti báwọn àfáà yìí báwọn ọmọ kéwì gbogbo yín pátápátá àmàlè kúnlẹ̀ kí ẹni àmàlè kúnlẹ̀ kí lẹ́ni àlọ́gbà ọba tẹ́wà máa mẹ́rin wá ẹ̀rí tó máa fi tọ́ka mọ́ kúnlẹ̀ mọ́ ẹni kí máa ṣe wílé kí ní yọ máa sọ̀rọ̀ kúnlẹ̀ rárá ẹjá fáyọ̀ lọ́wọ́ lọ́wọ́ sí fáwọn tààlà ẹjá mọ̀ pé ikú àwọn tó ń gbọ́ wà yìí wàláhì àmánà ni wọ́n gbé wa lọ́rùn àwọn ti rípa kí afá ní tí ẹ bá ti páwọn náà ń tèlé fẹ́nu o àwọn ti rò pé ń tẹ́yìn sọ yẹn wọ́n rò pẹ́ sí ni wọ́n sì ní sí pọ̀ sí ọkàn wọn balẹ̀ wọ́n rò pẹ́yìn làfà gidi àwọn atáàmìjó ní súnà náà rò pé bọ́yá àwọn jẹ́ ti òyíyé wọn ni ọlọ́run ojú oyé wọn tó ẹ̀yin náà ní níkọ̀ sí ẹ̀yin náà gbà láàfà láwọn òbí tí wọ́n àwọn ọmọ wọn lè mọ̀ yìí ẹ̀yin náà gbà ni ẹ̀wá ti torí pé ẹ̀mọ̀ fún wọn mọ́kéwú ẹ̀wá ń dà wọn lọ sókò àmọ̀ rí ẹbẹ̀rù ọlọ́run bàbá sùmánù tààrà lọ́wọ́ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀dá bá máa ni tó yẹ sí pé láyé zinù jẹ́ náà àgbà ìwà òun òṣùwọ̀n ìyẹ́ ẹ̀fọn níbi tó fi ẹdí mélòó gẹ́lẹ̀ fún akámọ́tò yẹ rẹ̀ ọ̀wọ̀n òṣùwọ̀n bẹ́ẹ̀ ìyẹ́ ẹ̀fà bákan náà rí gbogbo àwọn ilé àwọn òrújú ni àwọn ha ní nìbùyúkì àǹkàbù ó lẹ́jú lé aláǹtakùn lọ gbogbo ẹnikẹ́ tó bá ní adìnà múkà nínú mọ̀ yọ mọ̀ pé ọ̀rọ̀ kọ́lẹ̀ ń sọ aláwọ̀ náà eléyìí èdè ìlú olè náà rẹ̀ níyọ̀ akọ̀ sínú tíra yóò ń kọ tíra dípò ó kọ ilé ṣé tíra lẹ́jẹ́ kápẹ́ yóò àyíkọ̀ púpọ̀ tíra yìí sì so ọlọ́run bàbá ọ̀sùn náà tálọ́lá ń bẹ̀ kó dáhùn tó sànù wa mo mọ̀ pé mo rí pásítọ̀ ti lọ gan kó dà kò wù mí kó tó báyìí ṣùgbọ́n irú àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gba òjì àsìkò bí wọ́n fẹ́ gba bí wákàtí mẹ́ta lọ́wọ́ yẹn lẹ́ẹ̀kan náà lọ́tòrí pé à ń ṣe ń kọ̀ǹsídà àwọn èèyàn wa àwọn ọmọ ìgbésí báyìí alhamdulillah pé ọlọ́run ní kálá nfààní àti yẹjú ọ̀rọ̀ ìjọba fọ́ọ̀lù lórí àbí pẹ̀lú ìgbọ́nà wà lọ́sùn fáàrọ̀ tánà alkọ́tì kọ̀dímà níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ṣe ń bọ̀ àyẹjú ọ̀rọ̀ ìmìṣẹ́jà pẹ̀lú ìgbọ́nà wà lọ́sùn fáàrọ̀ tánà àtẹ̀yẹjú ọ̀rọ̀ àbáwa aláìní sọ́ṣìbù ẹ̀mdẹ̀tì kọ́rì ṣùgbẹ̀tì lónìí pẹ̀lú ìgbọ́nà wà lọ́run yóò dákun àkáyẹjú ọ̀rọ̀ ilé ìgbọ́nà sàhíhù lọ́sìn àti ọ̀rọ̀ ìgbọ́nà kọ́rì ó lẹ̀ jẹ́ pé adẹ̀ tí rí báyìí ọ̀pọ̀ ní nǹkan tí àwọn ilé ìfún ń kàfà wọn yàn ọ̀tọ̀ ní títà sí ní ìṣẹ̀ yìí bàbá ẹlọ́wọ̀n bàbá subhanahu ta'ala kọ́lọ̀ kúrò àwọn kókò gbogbo àwọn nínú tó díkà lè tẹ̀lé ó fi aburú àwọn aláwọ̀ tó díkà lè jìnà sí ẹ̀yin bàbá ìyá wa àwọn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí wọ́n má gbà báyìí láti ìlọ̀gbọ́lá kò sí nǹkan tó kù lẹ́yìn òdodo má jánu lọ ọlọ́wọ̀n bàbá subhanahu ta'ala yìí ṣe wá lẹ́ni àná ọlọ́wọ̀n bàbá subhanahu ta'ala kò wá gidi pé ká máa tẹ̀lé òdodo ká máa gbá òdodo ní gbogbo kígbà kígbà tí òdodo bá ti hàn sábà tí ó yìí alẹ́bẹ̀rẹ̀ ọba lọ́sọ̀ àtàrà kó dàkú sí ìrọ̀rùn fẹ́ yẹ bí àtàwọn náà aláṣẹ́kùn sọ lọ́ba هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.